ọba tí yọ dá wa sí di júmọ̀ ní àtọ̀rọ̀ kẹrẹ àti ọlá rẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábíwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba rán láti lè mọ jẹ́ àtùpà àti olùfinimọ̀nà fún gbogbo ẹ̀dá kí ọlọ́run àti ọlá rẹ̀ kí ọ máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kí ọlọ́run bá kí ọkàwá náà kún wọn ní jimá tòní gẹ́gẹ́ bí gbogbo wa ṣe rí ọlọ́run bọ̀ kọ́ pé àwọn àfàwọ́ wà pẹ̀lú wa lónìí torí ìdíwọ́ tó ní í ṣe pẹ̀lú ti iṣẹ́ à ń tọrọ nọ́dọ̀ ọlọ́run gbogbo ibi tí wọ́n bá wà ládàá ìjókòó yìí kí ọlọ́run bá kí ó pín ẹ̀pin tí wọ́n bá wọn lórí bẹ́ẹ̀ insha Allah ta'ala a tẹ̀síwájú níwọ̀nba ní ibi tí wọ́n ti dá ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fún wa dúró kí ọlọ́run bá kí ọmọ sáì fún wa sọ lónìí insha Allah ta'ala a ó gbéra látòrí báábú yukthiru ma almaraqi fayaksimu filjiran tí n bá gbàgbé sí ibẹ̀ ti yẹ ká gbéra bí ó ti wájú. No. باب يكثر ماء المرق فيقسم في الجيران àwọn hadisi tí àáfà kójọ على gẹ́gẹ́ bí àlàyé ti síwájú wọ́n ń bá wa sọ̀rọ̀ ní nípa ẹ̀tọ́ tí aládùúgbò tàbí alábàgbé wa ní lórí wa pàápàá jùlọ ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ṣíṣe dáadáa sí àti àmọ́fi ìnira kan rárá ní abẹ́ báàbù yìí àáfàá ń sọ ọ̀kan nínú àwọn ìṣe dáadáa tí èèyàn máa ṣe sí aládùúgbò rẹ̀ ẹni yókùtìrò má almarak nínú ìṣe dáadáa yìí ni pé ní gbogbo ìgbà tí ọba fẹ́ ṣe bẹ̀ kí ó rí pé omi ọbẹ̀ yìí ọ̀pọ̀ fẹ̀yẹ́ fìlìdìran kọ́pọ̀ kọjá tóun nìkan jẹ́ tí ó fi jẹ́ pé nígbà tó bá bu tiẹ̀ tán yóò sẹ́kù tí ó lè pín fún àwọn aládùúgbò rẹ̀ àwọn alábàágbé rẹ̀ nínú rẹ̀ abẹ́ eléyìí làwọn olùmọ́ ní tí imaamu buhari tó ń tọ́ka sí wàláhù tààlà àlàm tó ti gbé gbólóhùn tí ó mú wáyé láti inú hadithi ti yáka náà ní àfáà ti mú wá wí òjíṣẹ́ ọlọ́run sọ̀lá láhùn aláhùn wasallam kì í ṣe gbogbo orú ọbẹ̀ tí èèyàn bá fẹ́ sè ni òjíṣẹ́ ọlọ́run ọba gbà lérò n tí òjíṣẹ́ ọlọ́run ọba gbà lérò níbí ó ní wípé oúnjẹ tí kì í ṣe gbogbo ògbà ni wọ́n máa jẹ bóyá òun àti aládùúgbò rẹ̀ kì í ṣe gbogbo ògbà oúnjẹ kan ni tí ó dùn tọ́já pé ìlàrè sí láàrè ni wọ́n máa ṣe irú oúnjẹ náà nígbà tó bá ṣe kọ́mọ̀jọ́ pé nìkan ni ó dàjẹ́ àwọn aládùúgbò rẹ̀ wọ́n kàn mọ́ gbọ́ tí oúnjẹ ń ta sánsán kò ní kàn wọ́n lẹ́nu kọjá pé yóò pin kàn wọ́n káwọn náà rí nǹkan kan tó wọ̀ nínú rẹ̀ torí pé ṣíṣe bẹ́ẹ̀ a máa mú kí ìfẹ́ kí ó tún lágbára láàrin àwọn tí wọ́n jọ ń gbé àìṣe bẹ́ẹ̀ a máa bí ìlara a máa bí kèéta. اما بي نوني بني لا bí ni láàrin rẹ̀ àti àwọn tí ó ń jọ حديث على كوكا وني حدثنا بشير بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا سعيد عن أبي عمران الجوني عن عبد الله بن الصامت عن أبي ذر رضي الله تعالى عنه قال أوصاني خليلي بثلاث أسمع وأطيع ولو لعبد مدعي الأطراف وإذا صنعت مرقة فأكثر ماءها ثم انظر أهل بيت من جيرانك فأصبهم منه بمعروف وصل الصلاة لوقتها فإن وجدت الإمام قد صلى فقد أحرزت صلاتك وإلا فهي نافلة أفاق حديثي والتي يدعو أبو ذر أبو ذر الغفاري أكان إنو أوان سابي وجيشي الله صلى الله عليه وسلم تيوك بجمع كي الله باكي يتنبو ينسي قال أن سبا أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث وني أن يفهمي النبي محمد صلى الله عليه وسلم ọsọ àsọtẹ́lẹ̀ nǹkan kan mẹ́ta fún mi torí pé nínú ìṣesí àwọn sàábí wàá máa lọ bójú ṣe ọlọ́nsọ̀lọ́láhùn aláhi wasallam pé ó ṣeéṣe kí a mẹ́jọ sí pọ̀ mọ́ tàbí kí ọlọ́jọ́ ó dé torí náà ṣe ìsítí fún wa sọ àsọtẹ́lẹ̀ àwọn nǹkan kan tí ó yẹ kí a mójútó fún wa ní gbogbo ibi tí a bá ti bára wa òjíṣẹ́ ọlọ́nsọ̀lọ́láhùn aláhi wasallam a máa sọ ìsítí fún wa ní bó bá ṣe wọ̀ye kálukú sí àti tí ó fi ní bùkátà sí jù nígbà mí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláhi wasallam òun fúnra rẹ̀ lọ́mọ ṣe àsọlọ́mọ sọ àsọtẹ́lẹ̀ fún sàbí láì jẹ́ pé ó béèrè gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi abu huraira tọrọdìyàláhu ta'ala anhu hadithi abu dhari yìí bákan méjì ni inú kọ́jọ́ pé òun ló béèrè tàbí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláhi wasallam lórí pé èsì tí ń bẹ tí òun ó ṣe fún tí ó ṣe láǹfààní èyí pé gbogbo ẹni tí ó mú lọ yàtọ̀ sí abuzar dájúdájú yóò ṣe láǹfààní torí pé ẹ̀sìn islam gbogbo ohun tí ó bá tọ́ téèyàn ó sì ṣe tí ó gbà láadáa kò dìgbà tí wọ́n bá ní lágbájá ìwọ náà ṣe tí wọ́n dárúkọ rẹ̀ gbogbo mùsùlùmá ṣe yọ gbà láadáa lórí rẹ̀ tó nìkan ni òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wasallam sọ fún kò túmọ̀ sí wípé ẹni tó bá ṣe lẹ́yìn rẹ̀ kò ní gba láàdá gbogbo ẹni tó bá ṣe yọ gba láàdá gẹ́gẹ́ bí ẹnu àwọn olùmọ̀ọ́sẹ̀ kò àsọtẹ́lẹ̀ tí òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún abudar ó ní ọdá lórí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ó ní